sister joko èmi ò máa mọ We're ní facebook o facebook is stealing our work o na jejejeje i do video for my page how can my voice my voice my own voice how can my own voice be copyright i didn't play any music i deliberately did not play any music this morning dorcas jimason wọ́n ti ra fóònù fún mi wọ́n ní kí n wẹlé tó bá wù mí ẹ o èwo ni kí n mú tó ní gígì gidi o ẹ àwọn màmá àlàyé tó ṣá propro iphone thirteen ẹ ṣe é ṣíọ iphone ẹjọ iphone thirteen pro max ni mo fẹ́ máa o thank you ma ọjọ́ wo ni kí n máa retí ẹ̀ mà <laughs> mi ì rí fíríbìrì lórí facebook mi ò kì í rí fíríbì torí mi ò kì í tọrọ wọ́n ní kí wọ́n á gba fóònù ẹni fóònù tán bá wù mí wọ́n ní wọ́n fóònù dì í o mi ò tiẹ̀ mọ̀ páwọn màmá ń wò mí ẹ ṣe gan mọ́ mi o ẹ ṣe ìyá wa ọwọ́ yín ò mọ ròkè o àpò yín ò ní gbẹ o ẹ ní sórí burúkú ayé yín ò ní bàjẹ́ ẹ ní gbọ́mọ sí ẹ ṣe máa o. <laughs> ọlọ ṣe rí àwa tá a social media speakers i'm talking about àwa main one ni o kò ń ṣàwọn gbẹ̀ǹtó ẹlẹ́ o ẹ mọ̀ bí àwa ta lágbára àwa ta ga nínú ayé bíi rèmi bíi màmí aláṣà bíi bíi sita kwame irú àwa yẹn tá a ga nínú ayé bíi sita jókòó tá a ga nínú ayé kò ń ṣàwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o nínú bíi àwọn èèyàn tán ga nínú ayé tá a ṣá ga nínú ayé ṣá òye yín àwa máa ń gbádùn lórí facebook yìí gan bí ká sọ pé òkè pé we need something wọn kàn máa fún wa straight away ẹ rí bí mo ṣe rí bíi Eh, kí lorúkọ ẹ̀ mo rí bíi Pẹ̀lúrunmi mo rí bíi àwọn sista àwọn báyànjà a ò ní wàhálà jẹ́jẹ́ lọmọ èkó ń lọ jẹ́jẹ́ lọmọ èkó ń lọ iPhone thirteen Pro Max mọ́mí wọ́n ní iPhone thirteen Pro Max ní mà ẹ ṣe gan ma o, ọwọ́ yẹn máa ròkè máa ó your voice be like <laughs> ẹ ṣe gan máa ó thank you ma may God bless you for us ma mm, ẹ jèrè lórúkọ Jésù ẹ ṣe gan ma o ẹ ṣe o ẹ jẹ́ bá wa kí àwọn ọmọ wa kọ́ fẹ́ fún mi ní brand new iphone thirteen pro max tóró ló ṣì ní fóònù eléyìí ó ti forí gbági o ojoojúmọ́ kàn freeze ni how can somebody be buying a brand new phone mo dẹ̀ fẹ́ samsung yẹn náà àbí kí n ní eléyìí tó máa ń tì tó máa ó dẹ̀ ń wọ̀ mí lójú o iye tó máa ń tì tó máa ń ṣe yẹn hmm, bí kí n kàn rí bí méjì nínú àwọn ọmọ mi wa kọ́ fún mi ní iphone pro max yẹn ẹyọ kan kọ́ wá fún mi léyìí tó máa ń tì tó máa ń ṣe yẹn ẹyọ kí máa fi yẹn ṣe Facebook live show kó di méjì méjì ni o péré I'm so greedy. I think the problem is solved now. Wọ́n ti sọ pé wọ́n máa fún mi ní fóònù. Àmọ́ bóyá Lizzie Anjorin ti háàkì eléyìí kò yé wa torí kò tó ṣẹ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo àwọn tó ń comment lórí platform now, they will be complaining. And do you know what? We cannot. Uh, bí kọ́ máa ní kọ́ máa ní kọ́ máa they should change their password bí kí Lizzy Anjorin kó máa háàkì fóònù wa àmọ́ tó ṣe sí ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run bá wa ṣe ń pé àwa ga nínú ayé wọ́n sì ní kí n wá mú àwọn fóònù tó bá wọ̀n mẹ́ wọ́n ní kí n ikọ́ ní mọ́mì wa wọ́n ní wọ́n á gba fóònù tuntun èmi ó sì gba fóònù tèmi ọlọ́run mọ̀ jẹ́ sórí ibú tí wọ́n ní bàjẹ́ tí wọ́n ní ta ọ́ wọ́n lè tó bá omi ni kí n mú o ṣé kí n máa lọ́nu ṣọ́ọ̀bù sí ni màá kí n lọ gbà àbí wọ́n bá mi dìlíva ẹ̀ jẹ́ n tún méèkì fóun kọ ní sùúrù dọ̀kásì jẹ́ n pè mò ń bọ́ ẹ jẹ́ n pè ẹ má jẹ́ n pè ní ṣèjú yín ẹ jẹ́ n pè ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ mo fẹ́ pè ní pé ṣé kí n sáré máa lọ sí ṣọ́ọ̀bù báyìí àbí kí n ní sùúrù ṣé wàá bá mi dìlíva ẹ ni kí n lè fi ṣakọ torí akọ yẹn máa pọ̀ lọ́nláìn gan níjọ́ tán bá gbé fóònù mi dé ah! ẹ ti dáràn lórí Facebook yìí ẹ ẹ lọ ṣé kí n máa lọ rà nísìnyí àbí wọn á bá mi deliver fóònù mi. hello. hello. ah àní ah, ṣé kí n máa lọ ṣọ́ọ̀bù lọ gba fóònù mi ni àbí wọ́n á bá mi dèlíbà ẹ̀. no no no bọ̀ ẹ gbé fóònù ẹ mọ̀ pé ti gbé fóònù. no. Money shaking my lord, I buy me. I be want bá deliver okay all right then. Check pé kí n máa lọ ṣọ́ọ̀bù kí n lọ rà buy láwọ́ much why? I I don't know anyone. I'm just joking. Hmm? Okay? <laughs> I heard it. I <laughs> don't worry about it. Momo <laughs> now, I know, don't worry. ṣé my loss máa lọ ṣọ́ọ̀bù me, I'll ni one by me deliver ẹ̀. anyone. anyone, don't let me, I'm, I don't want to be greedy. You know, I'm not a greedy person. No, no, no, I don't want to be greedy. You know, I don't like stuff like that anyway. Anyone mommy descend to me, Makukuba. kúkú gbà. Má fún mi méjì, mo gbà. Má fún <laughs> anyone. Just tell her, tell her I said thank you. Anyone, anyone, me ò mind. I don't know the difference between them. Mo kàn rí pé ó dà pé wọ́n ti hack phone ilé ni ó ti ń iPhone Pro Max, yeah. Ah, ah, mama ẹ jẹ́ kí n lọ́nu ókè ẹ jẹ́ wọ́n máa lọ́nu ṣọ́ọ̀bù báyìí mò ń lọ bẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí sí ni màá débẹ̀. ẹ̀ẹ́ à gbèsè nìyẹn o let me i'm going to the shop na ẹgbẹ́ wa ń bí ló wà. wọ́n ti jẹ gbèsè lénìí. <laughs> wọ́n ní los elephant and castle báyìí. Ah, pounds wà òkè pounds ló ń já lọ́wọ́ ọlọ́run má jarógun náírà olórí burúkú ni náírà yẹn kò lè dáa fún náírà òfò ní náírà máa ṣe. Oh. gbogbo ogun náírà nú ayé wa kọ́ wa yọ kúrò bíi pounds bíi euro ni ah. bẹ́ẹ̀ ni máa o ọlọ́run má jàrógun náírà o ah. Ah, ẹ ṣe o mo ti ń lọ bẹ̀ báyìí sí màá lọ mú un okay <laughs> it's fine <laughs> olórí burúkú ni náírà ọlọ́run ò gbọ́dọ̀ fi náírà ṣépè fún yan. Eh? ẹ gbọ́ ọlọ́mọ jarogun náírà o ẹ ní rí náírà nú ayé yín o náírà olórí burúkú náírà tó jẹ́ pé láàárọ̀ á tutù tó bá dọwọ́ alẹ́ á máa gbóná ọlọ́mọ jarí náírà o wọ́n ní kí n máa lọ ṣọ́ọ̀bù báyìí kí n lọ mú fóònù tí mo fẹ́ iPhone Pro Max ni mo fẹ́ lọ gbé lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí màá dẹ̀ lọ rẹ̀ màá dẹ̀ mú màá dẹ̀ tí màá lọ rà nísinsìnyí ọlọ́mọ jarogun náírà o orí burúkú ni náírà máa ṣe o mi ò fẹ́ gbogbo bíi náírà náírà náírà i reject it in my life màá máa rí yín níjọ́ mi ọjọ́ rí mò ń padà bọ̀ ẹjọ́ ẹjẹ́ ń sáré lọ ṣọ́ọ̀bù bí wọ́n ti ń ta fóònù yẹn náà ẹ mo fẹ́ lọ mú fóònù tó fóònù tó gba ski iphone thirty tó yé kébù ọlọ́ ajẹ́káwọ́ máa láwọn ìyá rere àwọn ìyá tó máa dáa fún lọ́dọ̀ kò ń ṣàwọn tí wọn léèyàn wọn á máa halẹ̀ mọ́rú wa ṣírú yín náà ń sọ àbúrú yín ti burú irú yín náà ń sọ ó rí Dorcas lọ mú fún wọn ní tí mo bá fẹ́ méjì ni mo fẹ́ mà ẹ lọ mà méjì ni mo fẹ́ mo fẹ́ lè tọ́ máa ń tì yẹn náà màá gba ìkan màá wá ra ìkejì sí ó máa jẹ́ méjì ọlọ́run má bà tèmi jẹ́ brand new phone méjì tó dáa ẹ jọ mo ní iPhone eleven ta ló fẹ́ rà o ó dà pé Lizzy ti á kí ẹ ò fẹ́ wọ́n ti fẹ́ fún mi fóònù tuntun iphone eleven wọ́n ẹni tó bá fẹ́ rà ẹ̀ kọ́ńtáàtì mi nísìnyí ni n ó tà fún yín màá clear gbogbo tó wà nínú ẹ̀dà mi mo ń padà bọ̀ ẹ jẹ́ n lọ síbi tán ti ń ta fóònù jàre mo ń bọ̀.